oríkì ìtàpá tápà mọ́lù ó mo ṣeré wọnú ṣòkòtò kí n tọwọ́ ya lọ èrò kẹ́ńgbà ẹ̀wẹ̀yìn wo èèyàn tó bá wẹ̀yìn wò wọ́n lólùwẹ̀ onídẹ́lẹ́wí agbẹ́kùnú nípòwó èèyàn tí ó gbọ́wọ́ onígbẹ́gùnù ìjọ mo gbọ́ pẹ́lẹ́ ẹ̀tàpá ń jóná mọ́sá bèbí nítorí ìsàsùn ẹja ni máa ṣọ̀rẹ́ ẹ̀ tàpáwo nọ́kó máa ṣọ̀rẹ́ ẹ̀ tàpá ọmọ àfárọ̀ dáná kulikuli gbogbo yànlẹ̀yànlẹ̀ tó bá yan tápá lálẹ́ àsì ìsinmi àgbàjà èmi tí mo yan rẹ̀yàn rẹ̀ tí mo yan tápá lálẹ́ ẹ̀bí mi kí ni mo rí fún tápá rí irú túbá àtàtúbá ìyọ̀ túbá ìpàntòrò túbá ìpàntòrò tó lòun ní túbá ọ̀tẹ̀ǹtẹ̀ tí ó fọjọ́ ẹ̀yìn mọ́ òbò ni ọ̀tẹ̀ǹtẹ̀ ọ parí gọ́ngọ́ bu yéyéyé ìjọ tàpá bá kú bàbá yẹn àní ń wá fara ìlọ wà ní wẹ́tùtù òwú wa wọ́n tún ní gbẹ́lẹ̀ lógi ìjọ ẹ̀tùtù òwú ṣọ̀pọ̀ afárá orí yẹn ṣọ òun ọgógó tàwa ni ó wá bá mi gbẹ̀lẹ̀ lógi ìjọ ọ̀rọ̀ ni wọ́n ń sin tápá nílẹ̀ ọ̀yà wọ́n ń sin tápá níbù ìlú bẹ̀ńbẹ́ nílùú tápá nílẹ̀ ọ̀yà mo kí babaláwo ó rànjú kókó mọ́kànrúnmìlà ọ̀ràn dúkọ́kọ́ àbí dákúndábọ̀ tí wọ́n ò ṣe ni àbọ̀rẹ́ tàpá tí wọ́n ò yàn ni màṣọ̀rẹ́ ẹ̀ tàpá wo nọ́kọ́ màṣọ̀rẹ́ ẹ̀ tàpá ọmọ àfàárọ̀ dáná kulikuli láìlọ́ ìyá nìyí ọjà yáyá rálọ̀dẹ̀ onílé aláró ọmọ aláró tó ní mí náà lọ́lẹ̀ ìṣẹ́ ìṣọ́ mi tàpá ọmọ afàmùṣèlú.